ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ojoojúmọ́ lórílẹ̀‐èdè òmìnira tiwantiwa yorùbá. ìròyìn ojoojúmọ́ òmìnira IYPDRY òní ọjọ́bọ̀ ọjọ́ karùndínlógún oṣù ògún ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún àti kí gbogbo ìjọ ènìyàn yìí lè mọ̀ pé olúwa kì í fi idà tàbí ọ̀kọ̀ gbani nítorí pé ti olúwa ni ogun náà yóò sì fà ọ́ lé wa lọ́wọ́. ọlọ́run olódùmarè ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní ogúnjọ́ oṣù bẹ́lú ẹgbàá ọdún ó lé méjìlélógún ọlọ́run olódùmarè ti bá wa gba ìṣèjọba ara wa padà ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ti jáde kúrò lára nàìjíríà kì í ṣe ara nàìjíríà mọ́ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira aṣèjọba ara ẹni òun ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé. ṣáájú kókó inú ìròyìn náà ẹ̀rìn ìjèṣà ń sunkún ìkọ̀sílẹ̀. ọ̀kan lára àwọn àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá Ohun tí a fẹ́ gbé yẹ̀wò náà ni ẹ̀tọ́. Ìwà ẹrú àti ti amúnisìn lọ́wọ́ àwọn olóṣèlú ìlú Nàìjíríà. Eléyìí mà wá ga o, oríṣiríṣi aburú látàrí ìwà àjẹgàba Nàìjíríà. Àwọn dókítà mẹ́jọ tí wọ́n pinnu láti tú àṣírí abẹ́rẹ́ àjẹsára COVID-19 kàgbákò ikú jàǹbá ọkọ̀ òfurufú. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ olódùmarè ẹlẹ́dàá ọmọ yorùbá àti olùṣẹ̀dá ilẹ̀ yorùbá olùṣẹ̀dá àwọn baba ńlá baba wa ẹni tí òun fúnra rẹ̀ jíǹkí ilẹ̀ yorùbá pẹ̀lú agbára ẹ̀mí agbára ìṣẹ̀dálẹ̀ agbára ìwòsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ó fi oríṣiríṣi nǹkan àti agbára wọ̀nyí ṣe yorùbá àti ilẹ̀ yorùbá lọ́jọ̀ pé kí a máa lò wọ́n fún ìgbélékè ìgbésí ayé wa lọ́nà kìíní kí ẹ̀mí wa ẹ̀mí ọmọ yorùbá ó lè jogún irúfẹ́ agbára tí èdùmàrè fúnra rẹ̀ ti fi sí ilẹ̀ àti àyíká àti òfurufú wa kí a lè jẹ́ ẹ̀yà tí yóò máa máa wà títí nítorí àkọ́dá elédùmarè ni a jẹ́ ẹni tí elédùmarè fúnra rẹ̀ jogún agbára rẹ̀ fún pé kí àwa yorùbá nínú ọlá àti ipò gíga tí òun ẹlẹ́dàá fi wá sí nínú ayé yìí kí a lè fi agbára ìmọ̀ pẹ̀lú ògo yìí ṣe àkóso ayé yìí fún òun. ìdí nìyí tó fi fún wa ní ilẹ̀ àti àyíká tí ó lógo tí ó kún fún ìmọ̀ pé kí àwa ọmọ Yorùbá ó lè mọ túmọ̀ àyíká wa yìí láti lè mọ ohun ẹlẹ́dàá wa sí i ìbá pé a ti tètè kọbi ara sí èyí ni àwa ni Èdùmàrè jogún àkóso àgbáyé fún ní rere Olódùmarè jọ̀wọ́ dárí ẹ̀ṣẹ̀ wa yìí jì wá kí o ṣí ojú wa sí ìtumọ̀ àyíká wa kí a lè rí ògo rẹ àti ọ̀rọ̀ rẹ tí ìwọ ń sọ sí wa lójoojúmọ́ kí ọ̀rọ̀ yìí lè ṣe ìtọ́nà fún wa bí o ṣe ń sọ ọ́ sí wa láti igi wa láti omi wa láti àjà inú ilẹ̀ wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí ìwọ ni alágbára o sì gbé agbára yìí lé Yorùbá lọ́wọ́ ká fi ṣe àkóso ayé yìí fún ọ ìwọ Olódùmarè jọ̀wọ́ bá wa ṣíjú wo ọ̀rọ̀ rẹ àti ògo rẹ tí ó ti kọ́ tí ó sì fi sí inú omi àjàbọ́ ti ẹ̀rìn ìjèṣà má ṣe jẹ́ kí omi yìí kí ó kígbe kú ojoojúmọ́ ni ó ń kígbe tí ó sì ń pè wá pé kí a bójú wo òun òun ń bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n a ò fetí sí ohun tí òun ń sọ olódùmarè jọ̀wọ́ má ṣe jẹ́ kí omi àjàbọ́ ẹ̀rìn ìjèṣà kí ó bínú sí wa mọ́ a mọ̀ pé áńgẹ́lì rẹ ìkan nínú àwọn áńgẹ́lì tí ìwọ olódùmarè sọ lọ́jọ́ ni sí ilẹ̀ yorùbá pé tí a bá ti ń rí kí ìmọ̀ kí ó máa sọ nínú wa kí òye àyíká wa kí ó máa sọ kí ó di ìwòsàn fún wa kí ìgbàlà ní ẹ̀kúnrẹ́rẹ́ ó lè jẹ́ àjogún ọmọ ìbílẹ̀ yorùbá kí ilẹ̀ orílẹ̀-èdè wa orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ó lè jẹ́ odi agbára yíwa kí ọ̀tá kankan má ṣe lè borí wa ṣùgbọ́n kí àwọn ọmọ wa láti ìrandíran ó lè jogún ayé yìí tí wọ́n dúró gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ olódùmarè kí ayé ó rí wọn kí ayé sì mọ júbà ìwọ ọlọ́run ọ̀gá ògo nítorí wọ́n ṣe àbápàdé ògo rẹ nínú ẹ̀yà náà tí ìwọ ti yàn ẹ̀yà ìran ọmọ yorùbá ní àìpẹ́ yìí ni a rí fọ́nrán tí ó fi hàn bí àwọn ẹ̀dá ọmọ ènìyàn ṣe kó ìdọ̀tí wọn sí ẹ̀bá omi àjàbọ́ ológo yìí ó ṣeni láàánú ó tini lójú ó gba ẹkún lójú ojúlówó ọmọ ìbílẹ̀ yorùbá pé ìkan nínú àwọn pàtàkì áńgẹ́lì olódùmarè sí ìran yorùbá ni wọ́n ṣe irú ìdọ̀tí báyìí lé lórí èdùmarè jọ̀wọ́ ṣílẹ̀kùn ayọ̀ fún ìjọba adelé wa láìpẹ́ kí o fi àánú rẹ ṣídìí ọ̀tá wa nàìjíríà kúrò ní ilẹ̀ wa kí a lè rí ojú rere rẹ nígbà tí ìjọba adelé wa bá wọnú àwọn iléeṣẹ́ wa gbogbo lọ láti ṣe àkóso ilẹ̀ yorùbá inú wa kí ó dùn tí a sì máa kọrin ògo rẹ bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì tí ó fi yí wa káwọn yìí bí omi àjàbọ́ ẹ̀rìn ìjẹ̀ṣà yóò fò fáyọ̀ pé ìgbàlà ọmọ yorùbá ti dé wọn ó sì fọhùn sí wa ìran ọmọ aládé yóò sì gbọ́ ọ̀rọ̀ rẹ nínú ohùn wọn ẹ̀mí yóò kan ẹ̀mí a ó sì máa yìn ọ́ títí ayé ṣebí o ti sọ pé ìfarahàn rẹ wà nínú àwọn ohun tí o dá olùgbàlà tí o dẹ̀ rán wa ìránṣẹ́ rẹ ìyáàfin mo onítìrí abíọ́lá ti sọ fún wa pé ohun gbogbo tí ìwọ olódùmarè dá ni ó ní ẹ̀mí tirẹ̀ omi àjàbọ́ ẹ̀rìn ìjẹ̀ṣà fọhùn sí wa ní orúkọ olódùmarè kí inú ọmọ yorùbá ó dùn kí àwọn ọ̀tá ó ṣègbè. gẹ́gẹ́ bí màmá wa mọ́dúpọ́lá onítìrẹ abíọ́lá ṣe sọ fún àwọn ọmọ aládé pé àparò kan kò ní ga ju ọ̀kan lọ ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá òfin tí ó bá mú hàn náà ló máa mú bí kò dẹ̀ ní sí pé ẹnikẹ́ni ń káwọ́ sókè fún ẹlòmíràn èyí túbọ̀ sí wípé gbogbo àwa IYP ni a máa ní ẹ̀tọ́ kan náà ní orílẹ̀-èdè wa DRY. láìsí àní-àní arúgún àti amúnisìn pátápátá gbáà ni àwọn olóṣèlú ìlú agbésùmọ̀mí nàìjíríà tí ó ń fi agídí jẹ gàba lórílẹ̀-èdè wa Democratic Republic of the Yorùbá nínú ìròyìn kan tí ó tẹ̀ wá lọ́wọ́ ni a ti rí ọ̀kan lára àwọn aláyébàjẹ́ yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ màtàwálè ní ibùdó àwọn ọmọ ológun kan ní ìlú wọn lọ́hùn-ún níbẹ̀ ni àwọn ọmọ ológun náà sì ti ń káwọ́ sókè tí wọ́n sì ń sọ pé bàbá a wà níbí a wà níbí bàbá níṣe ni màtàwálè wọ inú ọkọ̀ rẹ̀ tí ó sì kó owó tí ó pọ̀ níye jáde fún àwọn ọmọ náà ẹ wo bí àwọn olè yìí ṣe ń ṣe owó tí ó yẹ kí wọ́n fún àwọn ará ìlú wọn tí yà ń jẹ Àwọn òṣìṣẹ́ kò tíì rí owó oṣù gbà, ọ̀pọ̀ ń kú láì tọ́jọ́ nítorí àìríjẹ, ọ̀pọ̀lọpọ̀ sì ti kú látàrí àìrówósan ní ilé-ìwòsàn. Àwọn ọ̀dọ́ àti èwe tí kò ní òǹkà ni ó wà ní ojú pópó tí wọ́n ń sùn kiri bí ẹyẹ láìsí ìrètí ọjọ́ ọ̀la tó dára. Gbogbo ohun tí àwọn ará ìlú ń là kọjá kò kan àwọn ajẹnirun wọ̀nyí níwọ̀n ìgbà tí àwọn àti ẹbí wọn bá ṣáà ti ń gbé ní ìrọ̀rùn wọ́n ti wáá rí ara wọn bíi olódùmarè tí a gbọ́dọ̀ máa wárìrì fún ìdí nìyí tí wọn kò fi lè ṣe dáadáa fún àwọn ará ìlú wọn ipò ẹrú ni wọ́n fi gbogbo wọn sí tí àwọn sì ń jayé ọlọ́ba ṣé ẹ ti rí ara àwọn nǹkan tí màmá wa ìyáàfin modúpẹ́ọlá onítìrí abíọ́lá máa ń sọ fún wa wípé ní ìṣèjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ẹnikẹ́ni kò ní káwọ́ sókè fún ẹnikẹ́ni nítorí wípé gbogbo ọmọ ìbílẹ̀ yorùbá ni a ó rí ògo wa lò tí ẹnìkan kò sì ní í ṣe ẹrú fún ẹlòmíràn nítorí pé ọmọ aládé ni gbogbo àwọn ọmọ ìbílẹ̀ yorùbá gbogbo wa sì ni adé wà lórí wa nítorí náà gbogbo wa gbọdọ̀ gbé ìgbésẹ̀ láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn adelé wa láti àkókò yìí lọ kí àwọn ìgbádùn wọ̀nyí lè bẹ̀rẹ̀ sí ní tẹ̀ wá lọ́wọ́ ní kété tí àwọn adelé wa bá ti wọ oríkò ìṣèjọba wa láìpẹ́ jọjọ nítorí màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn adelé wa ń gbé àwọn ìgbésẹ̀ tó ní agbára ní àgbáyé láti lé àwọn agbésùmọ̀mí Nàìjíríà kúrò lórí ilẹ̀ wa kí àwọn ìjọba wa sì bọ́ sípò láti tẹ̀síwájú iṣẹ́ fún àwọn ọmọ aládé ẹnikẹ́ni tí ó bá fi ojú àánú wo nàìjíríà nígbà tí ẹ̀kúnrẹ́rẹ́ ìyà wọn bá dé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ nílò àyẹ̀wò bí a ti ń gbọ́ kan ni a tún ń gbọ́ míì ní oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ aburú tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá látàrí pé nàìjíríà ṣàfipájẹgàba sí orí ilẹ̀ wa láìpẹ́ yìí ni a tún rí ìròyìn pẹ̀lú àwọn àwòrán tí ó bani nínú jẹ́ èyí tí ó sọ nípa bí ọkọ̀ àjàgbé kan tí ó kó páànù ìkọ́lé ṣe rọ́lu ọkọ̀ mẹ́ta mìíràn ní pópónà ọjọ́ ìwò ní olú ìlú orílẹ̀-èdè wa ní ìpínlẹ̀ ìbàdàn agbègbè agbowó àjàó ní ìlú ìbàdàn èyí tí a gbọ́ pé ènìyàn bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni wọ́n rò pé ó pàdánù ẹ̀mí nínú ìjàmbá yìí tí àwọn kan tí wọ́n farapa sì ti wà ní ilé ìwòsàn fún ìtọ́jú ẹlẹ́dàá ọmọ yorùbá kò lè dáríji nàìjíríà àti àwọn agbésùmọ̀mí rẹ̀ báwo ni a ṣe fẹ́ ṣe eléyìí sí báyìí láàrin ìgboro olú ìlú wa nàìjíríà ò lè mú eléyìí jẹ o ẹ̀mí àwọn tó kú sínú jàǹbá ọkọ̀ yìí máa béèrè kí ni nàìjíríà sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ní orí ilẹ̀ DRY lẹ́yìn oṣù mẹ́rin gbáko tí a ti dá wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè aṣèjọba ara ẹni tí a sì ti ní ìjọba tiwa níkàlẹ̀ ṣùgbọ́n tí àwọn agbésùmọ̀mí nàìjíríà ń fi ipá dúró sórí ilẹ̀ wa tí ẹ̀mí sì ń ṣòfò lójoojúmọ́ àsìkò yìí jẹ́ èyí tí a ó máa rántí títí láé fún ìwà ìkà ọ̀dájú àti àìbìkítà nàìjíríà pẹ̀lú àwọn gómìnà agbésùmọ̀mí rẹ̀ tí ó jẹ́ ọmọ àlè ni wọ́n jẹ́ ní ilẹ̀ yorùbá ṣùgbọ́n ohun tí ó máa lé wọn ni ó máa lé wọn o ní àìpẹ́ àti ní àìjìnà dẹ̀ ni ní agbára olódùmarè ìjọba adelé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá máa wọlé sínú gbogbo oríkò iléeṣẹ́ ìjọba wa káàkiri ìpínlẹ̀ méjèèje láìpẹ́ yìí ìrọ̀rùn á wá dé fún gbogbo ojúlówó ọmọ ìbílẹ̀ yorùbá ní orí ilẹ̀ bàbá wa ẹ má ṣe jẹ́ kí a dágunlá ẹ jẹ́ kí a máa retí ìfarahàn àánú olódùmarè ṣùgbọ́n ìwọ nàìjíríà ìparun rẹ ti dé. àwọn dókítà mẹ́jọ kan tí wọ́n jẹ́ ògúnná gbòǹgbò nínú ìtọ́jú àrùn jẹjẹrẹ ni wọ́n ti rí òkú wọn nínú ọkọ̀ òfurufú tí ó jábọ́ tí ó sì pa gbogbo àwọn ènìyàn méjìlélọ́gọ́ta tí ó wà nínú rẹ̀ àwọn dókítà yìí ló ti ṣe ìpinnu láti tú àṣírí ipa tí abẹ́rẹ́ àjẹsára covid-19 kó nínú àrùn jẹjẹrẹ tí ó ń tàn kiri àgbáyé báyìí ibi àpéjọpọ̀ àgbáyé lórí ọ̀rọ̀ ipa abẹ́rẹ́ àjẹsára àti àrùn jẹjẹrẹ náà ní São Paulo ni wọ́n ń lọ láti lọ sọ̀rọ̀ nípa àbájáde ìwádìí wọn tí ó tú àṣírí pé èròjà mRNA àti abẹ́rẹ́ àjẹsára covid-19 yìí ló fa àrùn jẹjẹrẹ tí ó ń tàn kiri àgbáyé bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ilé-iṣẹ́ ìròyìn ńláńlá ń lo gbogbo ọ̀nà láti bo òtítọ́ náà mọ́lẹ̀ èyí wá fi hàn gbangba pé ó ṣeé ṣe kí ejò lọ́wọ́ nínú lórí ìṣẹ̀lẹ̀ jàǹbá ọkọ̀ òfurufú tí ó fa ikú àwọn dókítà yìí ara àwọn ètò búburú Bill Gates àti àwọn alágbára kan lágbàáyé nínú àwọn aláwọ̀ funfun tó ń bá a ṣiṣẹ́ pọ̀ lórí ọ̀rọ̀ COVID-19 àti abẹ́rẹ́ àjẹsára ní láti ṣe ikú pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pàápàá àwa áfíríkà ṣùgbọ́n tí olódùmarè jẹ́ kó jájú wọn lọ́wọ́ àwa ọmọ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ní láti ṣọ́ra gan-an nítorí èrò àwọn aláwọ̀ funfun yìí kò dára rárá a dúpẹ́ pé màmá wa alálùbáríkà olóyè mọ́dúpẹ́ọlá onítìrí abíọ́lá nínú àlàkalẹ̀ ìṣèjọba fún democratic republic of the yorùbá ti ṣètò ìlera tó dájú fún wa tí yóò sì jẹ́ kí ààbò tó dájú wà fún wa lọ́wọ́ àwọn oògùn àti abẹ́rẹ́ àwọn ìka ènìyàn tó lè fẹ́ lo ọ̀nà àjàkálẹ̀ àrùn tàbí ayédèrú oògùn àti abẹ́rẹ́ láti ṣe ibi fún wa lára àwọn ètò yìí ni ṣíṣe àyẹ̀wò fínnífínní fún àwọn oògùn tó bá fẹ́ wọlé sí orílẹ̀-èdè dry àti pé ìwádìí yóò wà fún ìfẹsẹ̀múlẹ̀ lílo ewé àti egbò wa fún ìtọ́jú àti ìwòsàn fún gbogbo àrùn àti àìlera. a ò rí jù báyìí lọ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i ẹ̀rìn ìjèṣà ń sunkún ìkọ̀sílẹ̀. ọ̀kan lára àwọn àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ohun tí ẹ gbé yẹ̀wò náà ni ẹ̀tọ́ ìwà ẹrú àti ti amúnisìn lọ́wọ́ àwọn olóṣèlú ìlú nàìjíríà. eléyìí mà wá ga o oríṣiríṣi aburú látàrí ìwà àjẹgàba nàìjíríà. àwọn dókítà mẹ́jọ tí wọ́n pinnu láti tú àṣírí abẹ́rẹ́ àjẹsára covid-19 kàgbákò ikú jàǹbá ọkọ̀ òfurufú. a ò ní rí jù báyìí lọ lónìí ẹ kú kàlẹ̀.